akú dédé wòye ẹ̀yin akẹ́kọ̀ọ́ ṣẹláfíà lẹ́wà lónìí pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run a tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a ti ń kọ́bọ̀ àti àtẹ̀yìnwá at the grace of God this morning we will be talk, taking a look at a very interesting topic as far as Yoruba language is concerned and the topic is consonant èdè Yoruba. the description of Yoruba consonant sounds the description of Yoruba consonant sounds uh, let's look at our objectives àwọn èròǹgbà wa nínú ẹ̀kọ́ yìí ah, àkọ́kọ́ ni pé you should be able to describe what consonant sounds are all about number two you should be able to define what is a consonant kí ni à ń pè ní ìró consonanti ìkẹta ni pé ẹ gbọ́dọ̀ ní òye àbùdá consonant you should be able to have the knowledge of the characteristics of consonant sounds. Wherever you come across consonant sounds, you should be able to uh, discuss or describe each and every one of them. So let's go this way. Uh, in the Yoruba. Uh, when we talk about Yoruba consonant sounds, mélòó ni wọ́n jẹ́? Báwo la ṣe lè dá wọn How many do we have in Yoruba language? And how can we identify each and every one of them? Number one, we have eighteen consonant sounds ní èdè yorùbá méjìdínlógún ní kọ́nsọ́nàǹtì ìró kọ́nsọ́nàǹtì ta ní ní èdè yorùbá mélòó ni mo pé o méjìdínlógún eighteen ni a ní ẹ jẹ́ ká wò báyìí àkọ́kọ́ ni b d f g b i e, j k. rí sí ṣí tí wí yí. tẹ́ wo bí mo ṣe pè é ní ọ̀pọ̀ ìgbà a kì í máa ń pè bọ́n ṣe ń pè ní èdè gẹ̀ẹ́sì you don't pronounce them the way you pronounce them in English language there are few differences existing between the English consonant sounds and Yoruba consonant sounds but as a matter of fact when you look at this one b bí a ṣe ń pè nìyẹn d ó bára mu fi in English f in Yorùbá fi gí gbì ní ọ̀pọ̀ ìgbà this eh, gbì is a combination of two letters of the alphabet not two sounds there is a difference between a sound and a letter a letter of the alphabet gb gí báyìí ní èdè sọ pé g is not g in Yorùbá it is g b awajẹ gbi that is the way it is pronounced so two letters of the alphabet uh, form b. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. then first of all let's now look at the characteristics because by the grace of God some of other features will be discussed fully in our Google classroom in the next uh, class but so far so good we should be able to know there are 18 letters of Yoruba consonant sounds, and I've, I've been able to pronounce each of them to you. So by the grace of God, you meet with me in the next class so as to discuss more from consonant sounds. Uh, God bless you.